ni Mawada consult Home of Islamic Family Counseling ti ṣàgbékalẹ̀ ńláńlá yẹn tí wọ́n pè ní Mawada lórí ìkànnì Gerin FM ninety five 95.5 Amman Patigi Road, GRA Ìlọrin. Onírànà ọ̀nà àádọ́ títí òtítọ́ fi rí ìdíjòkó láàrin ọ̀dẹ̀dẹ̀ tí ìbàdókọ̀ fi dùn mọ̀rẹ̀ ìmọ̀rẹ̀ káwọn tó ti wà nínú ìgbéyàwó. Ó fi wẹ́ ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọge tí ń palẹ̀ mẹ́ ìgbéyàwó gbọ́dọ̀ ni. Lẹ́ẹ̀mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún. Barista Abdullatif Abdullahi Asudaisi lórí Gerin FM lálẹ́ Jimá Friday látàgò mẹ́sàn-án gẹ́gẹ́ sáàgò mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine forty five pm ẹ tún lè jàǹfààní àwọn ẹ̀ka mìíràn tó ń jáde lágbàlá mọ̀wádìá consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òun gbọdọ̀ rọ́sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́ tẹ́ lè pè wọ́n sí ni zero eight one five eight three zero one eight five five zero eight one five eight three zero one eight five five ohun tí màá wá dá kọsọ̀ sí wà fún ni tí ìdílé ó sì tí gbọ́gbọ́n ó sì kán sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشو وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة أدعو كف معلوم أتوك أتوقع فيما النبوة محمد صلى الله عليه وسلم إكي ألون أتلو àti orí ajẹ́njẹta rẹ̀ kọ́lọ̀kọ́bà mú bá nábi àtàwọn ará alé rẹ̀ àtàwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àánà tí a ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dìjọ́ gbé ní alkiyama lónìí pẹ̀lú gbogbo ọlọ́wọ́n ọba a ń tẹ̀síwájú pẹ̀lú ètò wa ní òru ẹlẹ́karùn-ún nínú oṣù àwọn Ramadan àsìkò yìí a rántí àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò wa wọ́n ní kí ládàá rẹ̀ kó lọ bá àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú ọlọ́run ọba àbí ọba àníyàn wọn lórí rẹ̀ kọ́lọ́n kó sábà wọn mú iṣẹ́ nípa pé kọ́lọ́n kó bá wa kẹ́ bàbá wọn kẹ́ mọ̀mọ́ wọn. àwọn náà tí wọ́n sì wà láyé kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún wọn oríire ayé àti alkiyama lọ́sọ̀bá àfiṣọ́ rẹ̀ ta fún wọn la ilaha illallah ọlá gbólóhùn muhammadu rasulullahi sallallahu alaihi wa sallam ní àìní gbara lásìkò a máa tẹ̀síwájú pẹ̀lú fógrámù wa lónìí nípa kíkà tírà tí a ń kà tí a fáwa sheikh ibrahim alhafnawi tí àwọn afáwa sheikh saad sarumi sanbawa ń ṣe tààrífù gbólóhùn annikah azawaj nínú islam èyí tí a ti ṣe àǹfààní tó pọ̀ látara àlàyé tí àwọn ṣẹ́ẹ̀kì tí wọ́n ń ṣe fún wa lórí prógrámù yìí abẹ́ọ́lọ́wọ́n ọba bá a ṣe ń gbọ́ ọlọ́run kó ṣe níràn fún wa láti lè máa lò tí a bá gbàgbé ibi tá a bá àlàyé dé níbi tíra yìí òun náà ni lẹ́yìn ayàkọ̀ àǹtí ṣéèkì tí wọ́n mú wá lánàá wọ́n mú hadithi míì náà wá ti hadithi sahabiya tó bá bá nẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam wípé a ọkọ̀ tí mo ẹsẹ̀ fẹ́ yóò àwọn èèyàn rò pé mo lè dúró síbí mo fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ àárọ̀ mi àníbí wa ni àwọn ò lè padà báwọn kó tó lè padà ẹni tó ẹsẹ̀ fi ọ yìí yóò gbádùn rẹ̀ yóò láwọn yẹn títí ẹ wọn náà sì láwọn yẹn so ibi tí a dó sí ní ànánì eléyìí ń jẹ́ àlàyé nípa ọ̀rọ̀ divorce ìpè àwọn tí wọ́n bá ti kọ ìyàwó wọn lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ bá ti tẹ́lẹ̀ kẹta láyé wọn ní rí wọn fẹ́ àfikó jẹ́ pé ọkùnrin mi ò so yìgì pẹ̀lú yóò sì consummate marriage yẹn kó tó di pé yóò rí wọn fẹ́. ní àná bákan náà àwọn bàbá wa kan wọ́n pèsè orí ètò wọ́n béèrè question lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń kọ ìyàwó nínú oyún rà pẹ̀lẹ́ fẹ́ ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ kó tó di pé tẹ̀síwájú nínú Israel alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وأصحابه وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اسمه الله وبا إن يلون وبا تولاري تمسفون أن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة يبي يعني هذه توقعوا ده ملائكة يعني. قلوا بابا محمد أسقوا بوا صلاتكم بوا صحابة وكما بوا التابعين كم بوا التابع التابعين أتوبا متمتع لمن أن محمد صلى الله عليه وآله وسلم tó fi dọjọ́ alkiyama amin ní ìdáhùn sí ìbéèrè ìbéèrè oníbéèrè àná kọ́ bá ṣe tọ́lọ fáwọn bàbá náà nínú ṣẹ̀rá islam tí obìnrin bá wà nínú oyún ẹgbùnmọ́ sọ́lá náà pé a lè oyún sí èyàn lè kọ obìnrin ilẹ̀ nígbà náà hmm. so ṣẹ̀rá islam ò rí sí pé èyàn ṣe aburú hmm. kọ́dà nínú àwọn àsìkò tó yẹ pé ó dáa náà ni ìrìnà ìsìlámù sọ púpọ̀ dà lápèjúwe nísìn ìrìnà ìsìlámù fẹ́ kọ́lá sí pé ẹni tẹ́ẹ̀jọ ń bẹ lọ́kọ́ láyé àtẹ́jọ wà nílé ọwájọ́ sí pé ìjà dúyín ẹjọ sàṣepọ̀pọ̀ lánàá ó sì di ní òní àkọ́kọ́ pé òtí mọ̀ báyá yóò doyín o báyá kò ní doyín o òsìlẹ́yà mùsùlùmí máa òsìlẹ́ jáde ó lè jáde ara àánú ìṣẹ̀lá ìsìlámù ni pé ọ fẹ́ kọ́ ẹ́ pé obìnrin òun kó tó lè pọ̀ ọ̀bọ̀lọ̀ kọ́ ẹ̀ lásìkò wá ẹjọ máa bẹ papọ̀ ni ṣùgbọ́n ẹ̀sùn gbọ̀gbà tí ìjà ti dún wọn wọ́n ṣe rí lánàá lápọ̀jú ní sí ó sì dúró ní ó sì ní òun kọ́ máa lọ wọ́n fẹ́ mọ́ sọ́dọ̀ tó lámìnà rárá ò lè kọ́lẹ̀ yóò wá dúró débi pé wọ́n máa retí kí àṣepọ̀ yẹn kó di oyún tó bá ti wá doyún pé àmọ̀ pé tọ́ alhamdulillah ó kílẹ̀ pé ẹ̀tọ́ rẹ onílọ̀sọ́kìnì onílọ̀gbọ́n mọba fún ọ̀sùn tòdígbà wọn wá ní ọ̀wà lè sọ́kìnì ò lè wá sọ pé ah, bọ̀kọ́lẹ̀ gbà náà àmọ́ àsìkò tó yẹ pé ẹ̀jẹ̀ sọ sí pọ̀kọ́ fún ọ̀bọ̀dọ̀ sí kí n ọ̀bọ̀dọ̀ kọ́lẹ̀ so nínú olú jẹ́ pé nínú oyún òun fi já àláàlẹ́ gbà wọn pé ọkùnrin alhamdulillah kí ni ẹ̀tọ́ mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ fi ń gbà àmọ́ ta lè sọ ni pé nǹkan tó jẹ́ àláàlẹ́ nígbà míì kì ṣe the best the fact pé nǹkan jẹ́ àláàlẹ́ ó má jẹ́ pé nǹkan tó dáa fún wa ká ṣe. ṣàpá mm. lè a lè wọ́n náà ní pé ẹ̀sìn ká sì tún ṣe báyìí wò. àyíjẹ́ ilé fúnra yín lóyún mm-hmm. lọ́nà tó tọ́ ni kése pé ẹni tí wọ́n fún lóyún lọ́nà tí ó tọ́ mm-hmm. ẹ̀jẹ̀ súnmọ́ra yín tó yún ti wà ní àárín yín kí ló wá fà tó fi jẹ́ pé ẹ̀wà sọ pé ẹ̀sìn mọ́ hmm? àbọ̀yé hmm. náà pọ̀ tí wọ́n rí wọn ni. ọ̀tàwọn nǹkan ní ilẹ̀ lè tó lè kọ́ sí ẹ̀ Hmm, tó yẹ pé divorce yẹn fi lè wà justified lọ́dà àṣẹríà àmì ìta ń wò ni pé ó ti fún lóyún tán. gbogbo kó lè ṣe sùúrù pẹ̀lú rẹ̀. Eh, ó lè jẹ́ pé oyún tó ní òun gan-an ló jẹ́ kó misbehave abẹ́ẹ̀kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gẹ́gẹ́ bá sọ nínú owó ìhànlá sex and intimacy nígbà tá à ń sọ̀rọ̀ lórí sex and pregnancy. Hmm ìpè àwọn obìnrin oríṣiríṣi attitude ni pregnancy máa ń gbé jáde mm. tẹ pé tọkùnrin ò bá ṣe sùúrù òun náà láti fi sọ pé ìwé yìí táwọn èèyàn bá kà mm. before kan tó má rí ọkùnrin ó lè ní knowledge nípa ìṣesí obìnrin tó bá ṣe mm. lóyún tó pé ìṣesí obìnrin ní ìgbà tó bá ṣe lóyún yẹn òun ló fa divorce fún o nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní misbehave but ọkùnrin ọkùnrin tí ò nímọ̀ nípa bí obìnrin sí máa ń ṣe ní táìmì yẹn hmm. òun náà kàn misbehave. kúrò ẹlòmí ò olóyún ajá ni gbà ó bá ti dúró ti dúró máa dá wàhálà lẹ́nu ẹlòmí máa ṣe wàhálà ní máa ṣe jẹgbọn ni. kọ́lẹ̀ ẹlòmí ò sá lọ hmm. tí ara rẹ̀ bá ti lóyún tẹ́ yóò sá lọ ó dìgbà tó bá gbọ́ pé bóyá ó ti bímọ kó tó dé padà yóò eh, kàn mọ́ àtútọ́ káàkiri àbúrò hmm. ní ọ̀sẹ̀ ní tó ti tóbi bá dẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo rà kíní yẹn àfikọ́kùnrin ṣe sùúrù hmm. tọkùnrin ọ̀bá ṣe sùúrù ní táìmù yẹn yóò lo statement divorce rẹ̀ hmm. yóò lo lòkulò power divorce ọlọ́run gbélé e lọ́wọ́ yóò lo lòkulò létà lójú rẹ̀ padà wá dá sẹ́yìn hmm. fúngbà tó rí pó lóyún bóyá ń kórìíra rẹ̀ ní táìmù yẹn nígbà tó bá di pé bímọ tán tó tún ẹwà ṣe tó tún jáde lọ tó tún ògbé ẹ́ àti obìnrin ah, ah, divorce tí mo sọ tẹ́lẹ̀ èyàn eh, mọ́mọ̀ hmm. yọmọ̀ á lọ bẹ̀bẹ̀ káàkiri so tó mi pé nígbà míì obìnrin lè fẹ́ mọ́ wúyàn nípa àgbà eh, tó lóyún yẹn hmm. gẹ́gẹ́ bó ti jẹ́ pé nígbà míì náà ọkùnrin míì náà ó lè máa fẹ́ wọkọ ọkọ ní táìmù yẹn hmm. àbí ní táìmù kan gómìnà náà sọ pé òun náà má hmm. òun tí ó rí báhùn tó yẹ pé ẹni tí ó fi rí bẹ́ẹ̀ ah. ìwà àti ẹ̀ náà lẹ́jọ́ lẹ́jọ́ fi tára rẹ̀ fi rí bó ti hmm. o lè píkì rẹ̀ tó bá tiẹ̀ mú wà kan wá wọ́n wà ní torí pé tó bá tún padà bọ́ sí ipò tí lẹ́ta ìwọ náà lọ́mọ gbádùn rẹ̀ ṣe bá pàrọwà fún àwọn ẹ̀tọ́ especially àwọn àwọn ọ̀dọ́ hmm. tàṣẹṣẹ̀ mari ibẹ̀ ni irú nǹkan yìí tí ó ṣẹlẹ̀ jù. so ẹrù ìwọ̀n ti ṣàlàyé fún wa ní sinai irú àwọn nǹkan tá a lè kéèyàn ní ìwà bẹ́ẹ̀ ṣe islamically <clears throat> yẹn bọ̀dọ̀ ní ẹ̀kọ́ ń pa rẹ̀. Hmm, before kò tó ṣe bẹ́ẹ̀. ṣe so wọ́n àwọn tí wà ìwé alahal sex and uh, intimacy hmm. tá a bá gẹ̀tì ẹ̀ so a ti mọ àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ ẹ̀tọ́ títí wa ta nígbà táwọn ṣe fáwọn ìyàwó wa ẹ̀tọ́ táwọn ìyàwó fún wa a mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí mm. so that a sì mọ̀ pé àsìkò báyìí lèyàn máa ń sẹ́kìnì lèyàn bẹ̀ lọ kọ́ obìnrin ilé àsìkò báyìí lè kọ́ gẹ́gẹ́ bí ọ̀wá ní dáná fún mi lẹ́tọ̀ mi wà lọ́wà ṣẹlẹ̀ tí ó fẹ́ débi nínà gan ẹni tó ṣẹ̀ṣẹ̀ lóyún fẹ́rẹ́ pé a ní láti ṣẹ́gini ìlú láti apply knowledge kí ẹ lẹ̀ sí sùúrù àti wisdom hmm. ẹni pé obìnrin tó bá dípò bá tó wá hmm. dípò ah inú ṣẹ̀rọ ti láàmù tàbí káàlì báyìí sọ ìyàwó mi yá kò sí jẹ́ kí n kọ́lẹ̀ o ó dájú kò dá kéèyàn lè àfẹ́ máa kó bẹ̀rẹ̀ ní ìṣọ́ọ̀tì náà nìyẹn. Ibùn láì lóyún gan, láì lóyún, kátó á sọ pé ó ti lóyún. Ọ̀la kì í ṣeré, ẹgbẹ́ ọkọ̀ wa sọ di pé màdé kọ́ ẹ́, má ṣe kí ni yẹn so ìsáde máa ń rárá ńlá yẹn bẹ́ẹ̀. Nígbà tó bá kọ obìnrin tó lóyún fún ọ, tá lọ fẹ́ kó tọ́jú rẹ̀ nínú yìí torí lára nǹkan tí máa ń jẹ́ kára obìnrin kó tún yá tí ó tún máa dunnú ní ìwà dáadáa tọkọ bá tó wù sí ní táìmì ẹ̀ tí ó bá rí ọkọ wà dáadáa tí kọ́dọ̀ obìnrin mi ó lè wà depressed nínú yìí tí ó sì máa lọ rò pé àdúgbò ara wọn ni. ní erí palára ọmọ yẹn. Hmm, ó tún lè kó bọ́ ọmọ ọmọ tó wà nù. tó ká sọ̀ra ọlọ́run kò ṣàmù. àmì ẹ̀lá tó akọ́bọ̀kọ́ mi lọ ìwọ̀n pé àwọn ká bọ́ síbi. الترغيب في الزواج نعم tó but kí n sáré ṣe tẹ̀kísù àwọn méjì tó kù tí a fà sálàyé nípa definition tààrífù tí ẹ sọ ní Yorùbá kí n ṣe ní sókí sọmrí gbogbo nǹkan tàbí tàbí sọ̀rọ̀ wá títí gbogbo èèyàn ló gbọ́ lábá bí ti ń hàn a sọ ní ìdí àná nípa pé tá bá ń sọ̀rọ̀ nípa nìka ó máa ń túmọ̀ àkídé eh, ó sì máa ń túmọ̀ àlùwàtò ìtakókò yìí àti ìbálòpọ̀ hmm, ó máa ń túmọ̀ táwọn ọlọ́pàá máa yọ ilé rẹ̀ náà. Hmm. bákan náà àwọn ẹlẹ́ẹ̀kejì tí àwọn onímọ̀ tó sọ nígbà míì a máa túmọ̀ náwó akẹ́kọ̀ọ́ tó ń fẹ̀lẹ̀ wọ́tí ṣe ó ma ń túmọ̀ ìpè ìsàṣepọ̀ yóò àmọ́ jẹ́ màjá tó ń fẹ̀lẹ̀ àkìdè yóò máa túmọ̀ pé ìrẹ́bà ni pé lẹ́yìn ló kẹ́mà nìka níjọ́ hmm. máa túmọ̀ ní pé ìbálòpọ̀ gan ẹ̀yà kìjọ́ àwọn ọmọdé dàkejì ni pé ìmọ̀jáàsí rẹ̀ pé tèmi ní pété ṣe pé ní àwọn tá a gbé kalẹ̀ gan-an dàrẹ́tì mm. tó pé ìdàpadà pé ìrọ́mọ̀ tó máa yí pé ìso igi ìtakókò igi gẹ́gẹ́ ní mọ̀túnmọ̀túnmọ̀ tó pé ó dàbẹ́ bí oúnjẹ bí ìdàkejì tọ̀hún ìtakókó igi ìsàsípọ̀ mm. eléyìí wá ní bawa abu hanifa rahimahullahu ta'ala da mani wawa aka wuya lugga wuna si sumai da bilagbawa wala awal akọ bila ṣẹ́rẹ̀ àmọ́ ìlà alákọ̀ọ́kọ́ tó akọ́kọ́ sọ yẹn òun lọ lọ pẹ̀lú ṣẹ̀rí àgbà dákọ́kọ́ sọ lánàá tàbí hàn òun ni wípé àti ìṣàṣepèsè ìbálòpọ̀ òun ló túmọ̀ sí ẹ̀rí àjùlọ ẹ pa aláwọn àyàmú wa fún ní àlè rẹ̀ lánàá. ẹlẹ́kẹ̀ẹ́ta òun máa ń túmọ̀ annahu haqiqatun fil aqdi wal wat'i tí pé òun náà túmọ̀ pé àkíkọ̀ pé pàápàá nínú túmọ̀ gan ń túmọ̀ méjèèjì ń túmọ̀ pé ìtakókó àti ìbálòpọ̀ méjì lẹ́rẹ̀ẹ́ tí ní ń jọ ń túmọ̀ ìpínlẹ̀ kẹta yẹn nìkáwù lè túmọ̀ yí pé à ń ta kókó igi àti ṣe àṣepọ̀ dàbẹ́tìlì bẹ́ẹ̀ náà tí ìdìbò báyà mọ̀ pé a ti so ẹgbẹ́ tí ń bá wọn pé àkíkọ̀ náà yíyan túmọ̀ tó bá ní pé mo fẹ́ lábájá mo fẹ́ fẹ́ lábájá yóò mọ̀ túmọ̀ yí pé mo fẹ́ gbàṣẹ àṣepọ̀ papọ̀ hmm. mo fẹ́ pé mo fẹ́ ta kókó igi pẹ̀lú rẹ̀ pẹ̀lú rẹ̀ méjì náà ló ìmọ̀ràn tá nẹ́bí sallallahu alaihi wasallam tó gbà ah, wọ̀dọ́ yá máa ṣàrọ̀ shabab. Ah, àwọn obìnrin náà ń lọ báyìí hmm. akábọ̀kọ̀ lọ. so ẹ pé àtẹ̀gíbù fẹ́ zawaj hmm. ìṣeré ni lójú kòkòrò nípa ìfẹ́yàwó. ǹjẹ́ ǹjẹ́ mo pé mo lọ́kàn bẹ́ẹ̀ aláàpọ̀. ṣe pé wọ́n kọ́ gaba islam ti zawaj بصور متعددة التغيير أنا محمد صلى الله عليه wọ́n ní islam ó tọ́wọ́ sọ́ra níbi ni so ó sì wá lójú kòkòrò ìfẹ́rẹ̀ ẹni kódà ní àwọn ojú oríṣiríṣi àwọn àwòrán ló gbà wá hmm. so tí ọgbà mọ̀ nínú eré ànábì sọ báyìí níyà yìí ó sọ báyìí níbòmí náà ó sọ báyìí ní kò wá ní specific hmm. picture wọ́n wà mí pé àwọn picture tó gbà wá pọ̀ so bákan náà wá ní wọ́n ní fọ́tàkọ́tà ni ìyẹ́sùkù annáwó ní sunan al-anbiya hmm. kódà nígbà mí ni a máa rí inú pé ọlọ́run sọ fún wa àpòṣẹ́rí ọmọ sọ fún wa pé ó wà nínú àwọn súnà àwọn ànẹ́bí ọlọ́run ọba ojú ọ̀nà àwọn ànẹ́bí ọlọ́run ọba àwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n ti wá síwájú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam walmufenin àtàwọn tọ́lọ́run tó tún jẹ́ òjì sí ọlọ́run ọba hmm. so wa umul qawatu alladhina yuqtada bihim àwọn sì ní àwọn gangan náà jápa máa fi ń ṣe àwòkọ́ṣe hmm. tí gbogbo yẹn máa ń ṣe kílò tí gbogbo yẹn máa ń tẹ̀lé wọn role models ni wọn hmm. àwọn là máa ń wò wọn fi ń kọ́ṣe. gẹ́gẹ́ bá fa àzọkọ̀ wà ń khairu khalqillahi ba'da annabiyihim bihim yaqtadi bid-dini kullu man iqtada. gbogbo ẹ tó tó ẹ kọ́ṣe láyé. Eh, ńgbà tó fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn àwọn ànábì ọlọ́run ló tó kà wọn ànẹ́bí ọlọ́wọ́ àwọn sọ̀rọ̀ àbíwọn náà kọ́ sí àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá ní hmm. àwọn àwọn adẹ́sẹ́ ọmọ sí kíni tí wọ́n máa kọ́ sí àwọn náà sọ pé kẹ́rẹ̀ sí ìyàwó súnà àwọn ànẹ́bí ọlọ́wọ́ ọba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba wọ́n máa sọ pé wọ́n máa ṣe àpán lójoojúmọ́ àpán àpán àpán àpán wọ́n sọ ìyàwó fọ́nà àpótí ìyànà mm, àpótí ìyànà lọ́kọ̀ọ́ sí máa sàmínà wọ́n ṣe tèjì nínà ògbókè báwọn ọjọ́ fi wà lọ́mọ lọ́wọ́ ẹlòmí ní ọkàwé iṣẹ́ ọwọ́ ló fẹ́ ra mọ́tò parí lè mí mo fẹ́ léye mm, báyìí náà kí n tó kọ́lẹ̀ ẹlòmí mọ́ bèèrè lọ́wọ́ pé èló lèèyàn lè ní lọ́wọ́ tí ó sì máa ronú pé kò ń fẹ́ àwọn sẹ́yìn fi máa wò pé ah, kò sí ìṣẹ̀dá ò gbé iye kan kankalẹ̀ pé eégbọ́ gbọ́dọ̀ ní lákàájì. ewu tó wá wà ń bẹ̀ ni pé hmm. inú ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ọ̀rọ̀ axiki nípa pé mo fẹ́ tọ́jú ìyàwó fẹ́lẹ́ kíníkan hmm. ẹlòmíín bẹ́lẹ́ pé nínú ètò tọ́rọ̀ kọkalẹ̀ fún ẹni kádà wà lọ́ọ̀lẹ́ rẹ̀ ni pé hmm. bọ̀tọ́ bá tó níyàwó ló ti ṣe kí ni o ló tó lówó. tí wọn bá wà á dún

mo si dáàbà kan ẹ̀dá kan tí ó wà lórílẹ̀ tí ń ẹgbẹ́ àkókò ní àkínníkan ọlọ́run ti parí ní tí ó máa jẹ tọ́lọ́ bá fi obìnrin sábẹ́ ọkùnrin àríwísí ọmọ wọn tọ́dọ̀ fẹ́ pò sí rétò lónìí zero nine zero seven two three eight six nine seven five àbí zero eight one three four six four four eight seven seven lábẹ́ bẹ́ẹ̀ kò wo ní nífẹ́ lọ́wọ́ o torí pé ibi tẹ́lú mi ọlọ sásínú ọwọ́ náà sáàdáì wò sóbi tí ó fọmọ rẹ̀ fún ọ hmm. tó ọ̀bá nífẹ́ lọ́wọ́ àwọn ọkọ̀ béèrè náà pé lápẹ́sẹ́ wò ní sí ẹlòmí béèrè hmm. àrọwà tá ń pa ní ti káwọn òbí máa béèrè àrọ́kùnrin sọ̀rọ̀ ẹ dákun ẹ bá wa sókò níbi rédíò yín àbí kẹfà hmm. náà à ń gbọ́ yín alhamdulillah Eh, òyìnbó náà láti kọ́ halal sex and intimacy ẹ̀rì ní àwọn ibi tí wọ́n ti ń tà Ok. Àwọn tó jẹ́ ọ̀sẹ̀ tí wọ́n ti pè sí ẹ̀rọ náà. Ẹ̀ṣùn, ẹ̀ṣùn, Jọ́sàkùn Lọ́kọ̀ẹ́. Wọ́n bèèrè pé ṣẹ́ni tó jẹ́ housemaid sóhun náà ṣe dédé ẹrú kò ṣe dédé ẹrú ẹ̀dàkùn ẹ jẹ́ ká là mọ́lẹ̀ kó túká ọmọ ìlú àbí tààrà iná ìròwó náà tó wọ́n fẹ́ tí wọ́n fẹ́ ṣe dùn náà tán bí ní wọ́n fẹ́ ní ìyá rẹ̀ ní sílọ́kà wọ́n sì dùn náà ọmọ aláàlì ni ṣùgbọ́n wá wà wọn ní ẹ̀yìn bọ̀dọ̀ máa pọ́nlé ẹ̀ tọ́tẹ̀ máa fún wọn gbogbo àwọn àwọn ọmọ tí yíwọn náà ní ẹlẹ́sẹ̀ ni lè máa fún wọn. ojú ọ̀sẹ̀ ń pè lẹ́rù definition rẹ̀ kan.

Mm, mm. Mm. ẹ ṣeun jẹ́sàkùn àfẹ́ sẹ́rí ara bí tí aláàjì lọ yìí ibi tọ́rọ wà ń bẹ òun náà lè tá ti bẹ̀rẹ̀ yìí o ẹ wo bí tá ti bẹ̀rẹ̀ prógámù wa <laughs> lọ́dún yìí tààrífù zawaj àbí ká mọ̀ tí ń pè nígbẹ̀ wọ́n láì òun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yàn ọmọ ní kálukú bá káàkiri ni pé àtọ̀wò níyàwó wọ̀ aṣòwò lọ́kọ̀ wọ̀ ọ̀lùwò láálò yàá sí ìyàwó wà ní town tó sì jẹ́ pé tẹ bá hmm. béèrè lọ́wọ́ ọkọ àtìyàwó ọkùnrin àtòbìnrin tó fẹ́ fẹ́ra wọn tẹ wá béèrè question nípa ìgbéyàwó lọ́wọ́ hmm. orí wọn blank hmm. the only thing ti ń bẹ́ ń bẹ́ òun náà kí ni àwọn sisters night kí ni kan gbogbo bridal shower àwọn train gbogbo nǹkan tí ẹ̀sìn ò bẹ̀ wá hmm. tẹ́ pé àlọ́ kọ́pì rẹ̀ lọ́dọ̀ àwọn ẹlòmí yóò rí tó lórí fún ilé àbántọ́ eléyìí yóò ṣe gbogbo àwọn kìíní ìnáwó ìgúnnù hmm. kọ́ọ̀lù lálá ní ọgbà lẹ́dìmí ọmọ kò ní lè ṣe sùúrù ẹni wọ́n tí tó tó tó tó yẹ hmm. ni wọ́n ń lọ sí so ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwa là á sì máa pilẹ̀ kínní gbogbo òbí gbọ́dọ̀ ní àfojúsùn pé àwọn ọmọ wa ọkùnrin àtọmọ obìnrin sẹ́tẹ̀ ti ní counseling náà hmm, ṣe bí irúṣẹ́ táwọn ń ṣe nu wípé àwọn ọkọ àti ìyàwó tó bá ti fẹ́ fẹ́ra wọn kan wà fún counseling. ọ̀fọ̀nì fún wa ní mara. ká bá wọn sọ̀rọ̀ hmm. kọ́lá ìmọ̀ràn ìṣẹ́jú mélòó kan tẹ́ bá fún àwọn ọmọ mi wọ́n ní ọ̀rọ̀ àbúrá sọ fọ́mọ lóàbí tó bá dénú rẹ̀ hmm. so n ti ń fọ ọ̀pọ̀lọpọ̀ divorce láwùjọ wa lónìí ó súnmọ́ kẹ́lòmínà ṣe counseling kí má rí ìdí rẹ̀ ní problem àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àìní kánsẹ́lì yẹn ò ní fa divorce ibi náà ládùú sí lónìí pẹ̀lú gọ́nàbà a máa tẹ̀síwájú pẹ̀lú ayàtẹ̀fẹ́ kà fún wa lẹ́ẹ̀kan nípa àwọn ànábì ọlọ́mọba kọ́nà kò ṣe nírọ̀rùn fún wa ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń sàfihàn tó ní ìrànràn ìṣòro làwọn lọ́kọ láyà kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ ìṣẹ̀lẹ̀ àbájì bẹ́ẹ̀ fi lè rọrùn lọ́mú mi láwùjọ mùsùlùmí ni mawadda consult home of islamic family council ti ṣàgbékalẹ̀ ètò ńláńlá yẹn tí wọ́n pè ní mawadda lórí ìkànnì gerin fm ninety five point five amon patigi road gra ìlọrin onírànà ọ̀nà àádọ́ títọ́ òtítọ́ fi rí ìdíjòkó láàrin ọ̀dẹ̀dẹ̀ tí ìgbàgbépọ̀ fi dún mọ̀ràn ìmọ̀ràn báwọn tó ti wà nínú ìgbéyàwó ó fi wá ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọge kí n palẹ̀ mẹ́ ìgbéyàwó gbọ́dọ̀ ni lẹ́mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún barista abdullatif abdullahi asudaiti lórí gèrèdà fm lálàyé jimá friday látàgò mẹ́sàn gẹ́gẹ́ sáàgò mẹ́wàá kùtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine forty five pm ẹ tún lè jàǹfààní àwọn ìdájọ́ mìíràn tó ń jáde lágbàlá Mawada Consult the online courses on Islamic family law for marital counselor tí bá ní parí àáwọ̀ òǹgbodò rọ́sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń tẹ̀sẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́tẹ̀ ilé pè wọ́n sí ni zero eight one five eight three zero one eight five five zero eight one five eight three zero one eight five five ohun tí Mawada Consult wà fún ni ìdílé ó ṣe dùn tí gbọ́ngbọ́n ó sì tán sí i.